الحمد لله الذي أقبل دينه وأوضح وأوضح شرائعه وبين بيانا وافيا شاملا لما تضمنه هذا الدين العليم وأرسل رسوله محمدا صلى الله عليه وآله وسلم إلى جميع الناس كافة بشيرا ونظيرا وأرشد نبيه ووفقه لإبلاغ هذا الدين بل أدى أمانة ربه ونصأ الحمة وجاهد في الله حق جهاده حتى وافته المنية صلوات الله وسلامه على هذا النبي وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين عباد الله إن هذا الدين دين أدت البلايا والاعتراضات التي تغير لون هذا الدين ومن ضمن الأشياء التي نزلت على هذا الدين الخرافات والانحرافات والبدع حتى كأن دين محمد صلى الله عليه وسلم ليس كما كلف به وهذا الأمر قد بدأ منذ ترك النبي صلى الله عليه وسلم لهذا الدنيا أو لهذه الدنيا ونفهم هذا من قول ابن عباس رضي الله عنه حيث قال ما من عام إلا وتقام فيه البدع وتميت فيه أو فيها سنة النبي صلى الله عليه وسلم عباد الله ومن ضمن ما انتشر في لقاء العالم مغربها ومشاركها الاحتفال بالمولد النبوي الشريف الحديث صلى الله عليه وآله وسلم لا شك أن هذا الاحتفال بدعة ليس له هفل ليس لها هفل في هذا الدين حيث أن النبي صلى الله عليه وسلم لم يحتفل به ولا أصحابه ولا تابع ولا تابع التابعين بل ابتدع في الدين وصارت كأنه من أصل الدين إن هذا يشير إلى عظمة خطورة الابتداع في الدين والبدع عباد الله تغير لون الدين وصورتها وتبدل حقيقته حيث يرى الناس خلاف الدين ويتمسكون به نسأل الله سبحانه وتعالى أن يوفقنا إلى ما في الخير والسلام لأن من مات على التدين بالبدعة لم يجد عند الله سبحانه وتعالى ثوابا لما ظهر في قول النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أدعو وقف ولو وضع ọlọ́ọ̀bá tó ṣe pé òun náà ni ó pé ẹ̀sìn rẹ̀ ó ṣàlàyé àwọn òfin rẹ̀ kò jẹ́ kí nǹkan kan kó pamọ́ sí wa nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa ó gbé ẹ̀sìn náà lé ẹni tí ó ní lọ́wọ́ tó jẹ́ iṣẹ́ láláì jẹ iṣẹ́ náà gbogbo tí ń jẹ iṣẹ́ ẹ̀sìn àlàyé ẹ̀sìn gbogbo ẹ̀yà anábì sọ̀rọ̀ ọ̀rẹ́sọ̀lá ó ṣe yékéyékéyékéyéké anábì ṣe débi pé ó tó fi ń bi àwọn èèyàn ǹjẹ́ mo jẹ́jẹ́ pé àwọn èèyàn náà dá lóhùn pé bẹ́ẹ̀ ni ọjọ́ pé anábì sọ̀rọ̀ ni ọlọ́run Allahumma fashhad ọlọ́run orí báyìí o mo jẹ́ pé o gẹ́rẹ́ tí anábì sọ̀rọ̀ ọ̀rẹ́sọ̀lá mo ti lọ tó padà kú ní orílẹ̀ ayé iná ni àwọn àdánwò oríṣiríṣi ló ti bẹ̀rẹ̀ sí ní báyìí sin Islam àwọn ìṣúná oríṣiríṣi ló bẹ̀rẹ̀ sí ní ja Islam ní ogun nínú àwọn ogun tó ja Islam ogun àìdúró déédéé àwọn mùsùlùmí ìyẹ̀kú lórí ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam gbé kalẹ̀ ìtọ́ ìlànà míì nínú ẹ̀sìn ọlọ́wọ́ ọba tó ṣe pé òun náà ní jẹ́ àdádálẹ̀ alẹ́dẹ́dà lára àdánwò láńlá tó bá ẹ̀sìn yìí nù njẹ́ o ma sọ wọ́pẹ́ lé fún wa pé àdánwò yìí láti gbàtà níbi ti lọ tán náà ni náà ni àdánwò yẹn ti bẹ̀rẹ̀. Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ń ṣàlàyé pé òun kò pé ní gbogbo ọdọọdún tí ń bá òun láyé lẹ́yìn bàtà náà ètò lọ́tán àwọn èèyàn ń ta dábídì àkàkalẹ̀ ni kò tọ́dún kan tí ó kọjá tẹ̀lé dáhùn ìwọ́n dáadáa kúdà kalẹ̀ nínú ẹ̀sìn tó bá ti dá yẹn kalẹ̀ òun sì ti pa súnà mẹ́díkà torí kò sí ní téèyàn lè dá sínú ẹ̀sìn tí èsì e pé bóyá yóò ní nǹkan kan lára nínú ẹ̀sìn ọlọ́run ọba ni lára àwọn ìdákúdà táwọn èèyàn lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wasallam lọ tán aburú tí wọ́n ń bẹ níbi nǹkan tí wọ́n bá dá kalẹ̀ tó jẹ́ ìdákúdá yìí òun náà ni pé yóò wá fọ́nká yóò wá gbòòrò yóò wá dàgbé gẹ́gẹ́ fún gẹ́gẹ́ ní ìpínlẹ̀ ẹ̀sìn àdéhùn mọ̀ yìí eléyìí ó jẹ́ tí mùsùlùmí gbọdọ̀ mọ́ lákìyèsí gbọ́dọ̀ tó bá ti ń jẹ́ àfáà tó ń jẹ́ olùsọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn kò gbọdọ̀ dákẹ́ kò ṣe lè wù kọ́ ma tí má ti ń rí nǹkan tó ń jẹ́ ìyẹ̀gẹ̀rẹ̀ àbí àwọn àdádálẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn yìí àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam wọ́n ti kó ní pé ànábì sallallahu alaihi wasallam bó ṣe ń sàlàyé ẹ̀sìn fáwọn bẹ́ẹ̀ ni ṣe máa ń kìlọ̀ pé ẹ gbọ́dọ̀ mú nǹkan mi yìí ẹ gbọ́dọ̀ yí tí mo là kalẹ̀ fún eléyìí dẹnu hadithi nínú sahih muslim tí anabi sallallahu alayhi wa sallam ọ̀n kọ́ sọ̀hábà kan nínú àwọn àdúrà tí ó máa ṣe kó tó sùn lálẹ́ ó wá ń sọ fún anabi bàtà anabi kọ́ tán anabi ń kọ́ láwọn àtikáàdì anabi wá ní tó sọ pé ipe amantu bikitabika alladhi anzalta wa bi rasulika wa bi nabiyyika alladhi arsalta anabi ni máa sọ pé mo nígbàgbọ́ sí alukur'an tó lọ́n sọ̀kalẹ̀ bákan náà kó tó wá sọ pé wàbí nàbí ìkàlẹ́rì arsal àti anabi rẹ àti anabi rẹ tó rántẹ́ gbàtí anabi wa kọ́ láwọn àkárì yìí tán wọ́n á ní jikin ka kari ní fún ọ padà bó ṣe kọ́ mi anabi ní kọ́ ka gbàtí wọ́n kaba anabi ṣe kọ́ ó débi amantu bi kitabika alladhi anzal ànábì ni ọgbà ọwọ́ ni wọ̀dẹ̀ rọ̀súlìkà ẹ̀wọ̀n ó fẹ́ kíńjì nàbí yíká ó kíńjì sí rọ̀súlì ànábì ni ọgbọ̀rọ̀ kíńjì dèjé tí mo tó fún ọ gángan wọ̀bì nàbí yíká yìí nàlẹ́ kò wí tọ́ wá da padà wá ní wọ̀bì nàbí yíká lẹ́rí arsal sàlẹ́bí wa ni hàn ó ṣe dáńgbà yẹn ó túmọ̀ sí pé ànábì ó kórira yíyí ẹ̀sìn rẹ̀ padà fífi nǹkan kan bọ́nú ẹ̀sìn rẹ̀ bó ṣe gangan alàlẹ́bí bẹ́ẹ̀ ká ṣe sábàwọ àwùjọ lónìí ayẹyẹ ọjọ́ bí Ànábì sallallahu alaihi wasallam ọgbà nǹkan yìí sábà sí wò á lè rí ìpìlẹ̀ fún nínú ẹ̀sìn wa kò sí ní ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ò ṣe mọ́lúdì ara rẹ̀ kò sí lọ́dọ̀ àwọn sọ̀hábà tí wọ́n ṣe mọ́lúdì ànábì rí bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn yóò náà tó fi lérí gbogbo àwọn àyèmọ̀ ńláńláńláńlá tí wọ́n wá tó ṣe pé àwọn ẹni yìí kò jẹ́ tó lé lánú tí ó ní pé òun nífẹ̀ẹ́ sún ànábì jù àwọn ẹni yìí lọ àbí tí ó lé lánú pé òun nífẹ̀ẹ́ ànábì jù àwọn ẹni yìí lọ kò tí ó ń tọ̀ wọn àwọn ẹni yìí wọn ò ṣe mọ́lúdì fún ànábì sallallahu alaihi àwọn òfin ń dá nǹkan tá ọba ti ní kí wọ́n ṣe nínú ẹ̀sìn àwọn èyí ṣe mọ́wúlìdì tí a ń sọ yìí gbogbo àná láti gbọ́ kọ́dà àwọn tí wọ́n ń ṣe náà wọ́n ike anabi sallallahu alaihi kò ṣe ike lẹ́yìn ọgọ́rùn mẹ́rin ọdún four hundred years lẹ́yìn ìgbà anabi sallallahu alaihi kú tán náà ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n sọ díẹ̀ sí. wò ara ewu tí ń bẹ níbi dídá yóò máa jà lérí dídí àwọn yukhasimu an-nas 'alayha kọ́dà yóò hárì wa yu'adi fiha yóò bá àwọn èèyàn ṣọ̀tá lérí dídí àyẹn ẹ jẹ́ wo àwọn èèyàn níbi pé wọ́n ń sọ mọ́lúdì di ẹ̀sìn fúnra wọn nínú àwọn tí wọ́n ń lọ́rìn yìí wàláì wọn bá dé kí ẹni tó bá ní pé yìnyín bá yín ṣe mọ́lúdì yìí máa ń lé wọ́n rẹ́dì láti pa wọ́n rẹ́dì láti lé kú òun lé kọ́ra wọn tó lé ìyá rẹ̀ kú nínú lé nílùú lọ́rùn yìí wọ́n lè wọ́n ti kọ́kọ́rọ́ wọ́n yọ kọ́kọ́rọ́ wọ́n fi ti ilé ẹni òun wọ́n tún ti ti lé ìyá rẹ̀ náà ma gbogbo ara nílé ó sì dákẹ́ gbogbo ara àdúgbò ó sì dákẹ́ kò kan tí wàá fi wọ́n fẹ́ dákun náà bẹ̀rẹ̀ aburú ti nẹ́bí lédè àná yóò máa bá àwọn èèyàn jà lé lérí kọ́dà ẹ̀lẹ́ rẹ̀ ń tí mu títí ń tẹ́lọ́hùn náà ni Sufyan as-Sawri alayhi rahmatullah lóní al-bid'atu ahabbu ila Iblis min al-ma'siyah oníṣẹ́ rí bídà èso a máa nífẹ̀ẹ́ sí gan-an ju kéèyàn máa tẹ́lọ́hùn lọ ẹ̀lẹ́ ń tí mu tí kọ́ máa báyàn jà ní ti pé ó mu tí àjọ ah, kò sínú ẹ̀lẹ́ àmẹ́ ń tí ń ṣe mọ́lódì ẹ̀ ń tí ń ṣe sáwí sáwí tánàbí ò ṣe táwọn sọ́ábọ̀ ò ṣe pé pé nú léyìn gan tẹ́ ẹ ti ń ṣe gan ó ní tàn ìgbà tó bẹ̀rẹ̀ ń bẹ̀ gan níjò ní irun bẹ̀rẹ̀ ń léyìn ẹ̀sọ́ tí ó ti irun bẹ̀rẹ̀ ṣé bẹ́ẹ̀ gan máa sọ pa irun lọ ní pé látàyé ànábì látàyé babaláwa babaláwa láti kírun nígbò ní sáwí bẹ̀rẹ̀ nílọrin jòrò bẹ̀rẹ̀ nílé yín gangan tẹ́ ẹ sọ́ di tẹ́ ẹ fi ń sọ pé náà lẹ́ ń pọ̀ tẹ́yìn àti nìsín níjòrò bẹ̀rẹ̀ tòun náà ni pé aburú ti ń bẹ ní bíbélì àná náà ni wàláhì gbogbo àti ọlọ́run bá ti ṣe àgbọ́yé àánú tún náà tó fi sànú wa agbọ́dọ̀ máa dákẹ́ o lórí ọ̀rọ̀ etí ń jẹ́ àdáadáalẹ̀ tí bá ti ń yọjú káyìtì máa paná rẹ̀ òun ni pé Sùfìyánù sọ́ọ̀rì ó ní ṣe rí èsù ọ fẹ́ràn kéèyàn ọmọ ti dédé à ju kéèyàn ọmọ ṣẹlẹ̀ òun lọ Sùfìyánù sọ́ọ̀rì ní pé lẹ́ أو لأن البدعة لأن المعصية يتاب منها ń ṣe ẹgbẹ́ tí máa ń tẹ̀lé ọ̀rọ̀ gbogbo túbá ó rẹ̀ nìyẹn yóò ṣe sani tí yóò mọ̀ pé mo kì í ọ̀dà ẹ̀yin náà tí wọ́n mú ojú báwọn lánàá lọ́n kó sànù mi ni. àmì ẹ̀rí bẹ́ẹ̀ nìkan lánàá kó ní ẹtí wà lóde yẹn náà kí lọ ọgọ́rùn-ún lánàá wọn ni ọlọ́n kó sànù wọn ni wà láyà jíjà là ń sè yóò tún gbóhùn tọ̀hún jà èso ọmọ wa jẹun tọ̀hún yóò tún lò gbóhùn tẹ̀sán ọlọ́wọ́n ọba so kò ní bàǹkà kan wájú ọlọ́run ọba ẹ̀dá kò yẹn ti ń kí ẹ̀yẹ ti ń kí lẹ́sí ọgọ́rùn-ún ẹ̀dá kò kílẹ̀ ń wá ẹ̀sìn tí wọ́n mẹ́sìn dà nẹ́bì lọ bàbá tó dá ẹlẹ́wọ̀n àbí ọ mẹ́sìn dà nẹ́bì lọ anábì ò ọgọ́rùn-ún rí anábì èyí kírun jàmá náà fílà ní jàmá lálẹ́ àti nu rọ̀mdọ́nù nìkan ẹ̀yìn so gbogbo àwọn kan yìí lè tún máa burú ńláńlá níbẹ̀ ní bíbí àdúgbò ẹ bọ́lá àwọn ṣe mọ́lúdì ànábì sallallahu alaihi wasallam ẹ bá wa bí wọ́n tí ànábì náà ló tún ní pósítà tẹ́lẹ̀ ànábì náà ló lẹ́yìn ẹ̀yìn ìhun náà ẹ̀yìn tẹ́ àbá ànábì náà lẹ́ńlẹ̀ tó ju pósítà wọ́n lẹ bàbá wọn wọ́n lẹ bàbá bàbá wọn wọ́n lẹ àfa wọn ṣé tànábì náà nu tòun ni pé ògbúrú àwọn kan yìí ni yóò fi máa mà wípé irọ́ ńláńlá náà ni ẹ̀sìn náà pè lẹ́sìn mọ́lúdì yìí ẹ bá wa bí àwọn tó ń ṣe mọ́lúdì lẹ́sìn ipe báwo ni mólúdì bóun náà ti máa ń ṣe gangan ẹsọ̀ ọ̀nà kan tó fi ṣe wa ẹ lè rí ọ̀yọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ilé ilé ní àwọn ọ̀yọ̀ náà fìlà ni àwọn ilé ilé ní àwọn olùbàndìrì ti wa ni àwọn ilé ilé ní àwọn mọ̀fáwọn èèyàn ló ń jẹ́ àwọn ilé ilé ní àwọn òkè ni ilé yóò ní àwọn òkè dàlélù ni kò sí lẹ́yìn náà ìgbà ẹ̀sẹ̀ ànábì máa ń lásìkò ni ẹ̀sẹ̀ ànábì máa ní òǹkà ni ẹ̀sẹ̀ ànábì máa ní iye sẹ́yìn ó ṣe máa ní gbèdéke kódà ìwọ́n táǹkì ọ lásìkò tó ní àkẹ́wọ̀n ọmọ ló fẹ́ ká ilé àwọn òní tí èdè fún ní ẹtí òdì tí ìsìláàmù gbà tó wùlẹ̀ kí má má kì má ó ti kọjá kí olóhùn fẹ́ ká tùbà ní ìsìn tó wùlẹ̀ má ó kọjá tòun náà ní pé mọ́wúlídì wọ́n náà wọ́n ti mọ́lù lánàá ẹgbẹ́ owó ránú wọ́n ti mọ́lù lánàá ìbára ní twelve àbí àwọn aláàrán sọ dé lónìí tó ara tẹ́tù máa mọ̀ pé ẹ̀sìn rọ́lẹ́sìn yìí lẹ́yìn tó bá bẹ̀rẹ̀ báyìí èyí máa ń bí wọ́n ní kí ló tẹ̀ máa ṣe mọ́lù nínú àwẹ̀ kí ló mú nínú àwẹ̀ yàtọ̀ sí ọjọ́ yòókù Ndị òun náà bí gan tí ànábì na lati, láti láti eh, December yìí fi di ó bi di eh, ó di June àti nǹkan kan tí ànábì na ń bi báwọn òun náà ní every weekend weekend weekend weekend weekend ah tó lẹ́yìn náà tẹ́tù wá rí bí ẹ̀sìn ìfẹ́ lágbára ni njọkẹlẹ nìkan mọlúdi tá a máa ń lọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọlúdi ọlọ́jọ́ kan ọlọ́jọ́ kan ọlọ́jọ́ kan njọ ti ọlọ́jọ́ méje lọrin ni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 maulid mo ṣàlàyé pé ọjọ́ kọ̀ọ̀kan ìgbà tó kọ́ bẹ̀rẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan náà ń ṣe tó lẹ́yìn náà ìjọ tí ó ti pé ó bèsì méje ó bẹ̀rẹ̀ ó fi onímọ̀lúdì ọjọ́ méje wọ́n bẹ̀rẹ̀ ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀ ojú mi níbi sọ́njọ́ òun ó lè bèrè àkọ́kọ́ ẹni tọ́kọ́ ṣe mọ́lúdì ọjọ́ méje lọ rẹ̀ yìí ó ní lọ sí gbèríko kan ó náà ní bàbá yẹn ọjọ́ méje ní mọ̀mí tọdún egún òun wá ní a ah, ẹnìkan ní tọdún egún fọjọ́ méje a ah, ah, èmi náà mọ̀ ṣe wòlúbì ànábì fún ọjọ́ méje ìdàpọ̀ ẹ̀wọ̀n bó ṣe mọ̀ mú ẹ̀sìn tòtẹ́ bá wá ń sọ fún wọn pé kí ní ṣe ń gẹ́gẹ́ tẹ́ fi ń ṣe léyìí wọ́n ní àwọn ìfijọ́ yìí àwọn fi rántí ọjọ́ ànábì ni ẹ bá ní bolẹ́ ti rẹ́ẹ̀rí eléyìí wọ́n ní ànábì náà rántí ọjọ́ òbí rẹ̀ ṣé ń gbàtà nẹ́bí rántí ọjọọ òbí rẹ̀ nínú hadith anẹ́bí sanẹ́bí sọ̀rọ̀ sọ́lá mo sọ pé tán bí inú sọ̀hìn muslim ipe kílódítọ̀ ọmọ ń gbáwẹ̀ ní ọjọ́ monday ẹ̀rì ẹ̀ jẹ́ rí kẹ́sẹ̀ mọ́lúdì ìjọ monday alẹ́ ti gbọ́ kẹ́sẹ̀ mọ́lúdì ìjọ monday wọn ò ní ṣe wíkẹ́ndì wọ́n fi sí wọ́n ti mọ̀ báyìí ò ní ráyè kí ló ní ìdíkọ́ ọmọ rẹ tó wọ́n bí ànábì pé kí ló lítọ́ ọmọ ń gbàwẹ̀ ẹjọ́ monday wọ́n tó wá fi kó pé àti ọjọ́ àlàmísì ànábì wá ní kẹ́ rí ọjọ́ monday yẹn sí ìwúlí jọ ìnú wọn bí ni ànábì ní kẹ́ rí ọjọ́ àlàmísì ó ní fi yìí يرفع الأعمال ترفع الأعمال إلى الله وأنا أحب أن ترفع عملي وأنا صائم سنبو يعني بني فيما ترفع الأعمال إلى الله anábì ní kẹrí ọjọ́ mọ́ndé àti ọjọ́ àlànífì yẹn ìjọ yẹn làwọn màláíkà mọ́ lọ lè ń kó iṣẹ́ rẹ lọ sí sánmà lọ́dọ̀ ọlọ́wọ́ bá níwá mọ̀ ń wù pé tí wọ́n bá kó fáìlì iṣẹ́ rẹ̀ ń lọ kó o jẹ ẹni tí ń gbá rẹ̀ tó níbòmí ó ní ìjọ yẹn ni wọ́n bí òun níjọ mọ́ndé tó bàtà náà bí wọ́n ní òun níjọ mọ́ndé tó ti wá di ayẹyẹ ọjọ́ òbí lẹ́yìn kìí ṣe péjọ tí rọ̀bí lọ́wọ́ lè bá bẹ̀rẹ̀ gbogbo gbogbo ọjọ́ mọ́ndé mọ́ndé mọ́ndé kílẹ̀ mọ́ wá ní ṣe ẹ̀yin náà máa tẹ̀lé lánàá nẹ́bí sọ̀mọ́ àlùfáàlàm fánàbí ń ṣe kílẹ̀ ànẹ́bí ṣe máa ń gbàwẹ̀ ẹ̀yin náà máa gbàwẹ̀ njọ mọ́ndé bá kí ló dé kó ní gbà á turu àwọn nǹkan yìí náà ni ọgbọ́dọ̀ yé mùsùlùmí bákan lati ẹ̀dá kò fíjọ́ kan lẹ́kọ̀ọ́ yẹn ní gbogbo ìtàn kan kí a jẹ ká sọ ìtàn lẹ́bì fáwọn èèyàn níjọ́ yìí ìtàn lẹ́bì sallallahu alaihi tí yẹn gbọ́dọ̀ sí mà ní ṣe ọmọ olùdù nìkan ni sàlàyé rẹ̀ fáwọn èèyàn ẹlòmí rẹ̀ á mọ nípa ẹyẹ bá tẹ̀ ní mọ ìkọjá bídíà nílò tó àmọ́ bídíà asánà ni kò sí bídíà bídíà tó asánà Al-Imam ó ní ní ẹni tó bá dá nǹkan kalẹ̀ sínú ẹ̀sìn yìí fọ̀rọ̀ áhà ẹ̀sánẹ̀ tó wá rí pé bídí àyẹ̀ pé bídí àyè dáa a Imam Malik ni wà qad za'ama anna Muhammadan khana risala dẹ́ni yẹn kọ́ ni pé jàmbá ni ànábì lẹ́sánù hàlì rẹ ni pé jàmbá nílà ànábì tó ike ìtumọ̀ iṣẹ́ rẹ tó ń ṣe ó mìíràn tí ń ṣe mólúdì àbẹ́ntí ń lọ mólúdì irú tó bá níbi kejì àǹbá ni ọ́ ọlọ́run fi ẹ̀sìn rán ọ ò jíṣẹ́ fún wa ọlọ́run fún wa nẹ́bì ní mọ́wúlì pé ká máa dé òjìjì pamọ́ àti ìrẹ́ wa tún sí wa lọ́wọ́ làádọ́ abẹ́rẹ́ làwa ń tẹ́lẹ̀ sìn títí mọ́ mọ́ lè fi sọ fún ẹni tó bá ń dáadáa kúdà kalẹ̀ sínú ẹ̀sìn tí wọ́n ń sọ pé bídí àtàwọn ẹ̀ṣẹ̀ yìí bídí àtàlà ni bídí àtọ́dá ni tòkòtí bídí àkan tọ́dá kò tọ́ mọ́ kan nínú ìbọn ike ajá olúfọ̀ ọmọdé bẹ́ẹ̀ ńkùn tó ọ̀tọ́mọdé nínú bá ìgbẹ́ ní tí bá ti ń jẹ́ ìgbẹ́ ìyẹn fọ ìgbẹ́ mọ́ kò tún tẹ́lẹ̀ fífọ ìgbẹ́ ìgbẹ́ náà ni ọmọ jẹ́ tòun náà ní pé bídí àtọ́bá ti ní bídí àní nǹkan má ṣe ní jẹ báwọn má ṣe díẹ̀ kódà mọ́ ràn yàn lọ́wọ́ lórí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fún wa ní ọlẹ́ rẹ̀ orí rí àwọn oní kìíní òun á ah, ìròrí wọn njẹ́ ò sí nǹkan kan bẹ̀ ni wọ́n máa gbé lọ́wọ́ lárugẹ wọ́n lè múra kankan kan nísìn yẹn rí báyìí nísìn nàìjíríà gan wọ́n ti gbà pé mọ́lù dìda wọ́n ti fún wa lọ́dẹ rẹ̀ nísìn yìí ah, sí nísìn nígbà tí wọ́n fún lọ́dẹ mọ́lù dì ṣé Christmas náà ti dáa Christmas náà òun náà dáa àbí Happy New Year náà òun náà dáa so ìfúnilọ́gbìn rẹ̀ kò túmọ̀ sí pé ọ̀dà tó ń tẹ̀yẹ̀ máa pé nǹkan dà fún náà ni kó ṣe dédé alukur'an kó ṣe dédé sunnah nabi sallallahu alayhi wa aburú wa ń bẹ níbi kíní yìí tó pé aburú rẹ̀ lásán rẹ̀ fẹ́ kà ní kì kékeré ara aburú rẹ̀ òun náà ni pé àwọn obì olóbìn ó kọ jáde nílé wọn wàláhì àti ìgbà tí èmi nǹkan tí náà fi máa ń ṣe dídí àwọn gbà wọn ah ara mọ̀ ní ní sáàbá wà nínú títà láǹṣẹ́ mólúdì ọ̀lá ìtẹ́bálẹ̀ jáde lọ sọ báyìí ẹkà báwọn èèyàn ní gbogbo ó káàkiri pẹ̀lú obìnrin ọkùnrin àtóbìnrin ó káàkiri ni wọ́n mọ̀ ti fàtàdì lọ ní gbáà tí pé gan àríkẹ́ bí arísì pé àìdíká wà wọn bí ọlọ́pàá tí ó mọ ilé àwọn èèyàn kó ya tó mọ ilé àwọn èèyàn àwọn ọlọ́pàá àwọn àwọn míì wá bá débi pé wọ́n tún ó mú sí ibi mọ́lúdì ẹlòmíràn ni àwọn eléyìí wò ṣe dáa àwọn tí wọ́n mú sí gan náà wò ṣe dáa tó gbogbo tí bá dé ń já burú kí n jìnà sí ni tí wọ́n bá ti wá mọ̀pá burú ní kẹ̀yìn ràn yàn lọ́wọ́ lérí rẹ̀ gbogbo ọ̀nà tí ràn wọ́n bá fi lè wá látọ̀dọ̀ rẹ̀ lérí ni torí kọ́ lọ ń tó ṣe pé ọkàn wa ó ti sílẹ̀ fún òdodo ni ṣé bá ti fún wọn lálàyé ọ̀nà ẹ̀ ànábì ò ṣe à kí làwọn wá sí ń bẹ̀ àwọn sàábì rẹ̀ wọ́n ò ṣe à ń bọ́ lọ wá bẹ̀rẹ̀ ṣé wàá ṣàlàyé fún wọn tó ọlọ́run sì lò yóò lò sáà dún ní à ìní débi kìíní yìí máa tòun náà ni pé àwọn tọ́lọ̀ ní ká gbọ́ kìíní yìí ká máa jẹ́ kí àlàyé rẹ̀ kó máa kárí àwa náà tukọ́lọ́ ọba kí ó ṣàánú fún wa اللهم انزل الاسلام والمسلمين وانزل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مع ولاة امورنا واصلحهم واصلح بهم يا رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وتوفنا مسلمين اللهم اغفر لاموات المسلمين اللهم ارحمه ونكفيه من الذنوب كما ينقى ثوب الابيض من الذنب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك